ستة والستين من سورة الحج وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم nínú àwọn àdẹ́ra ilé tí Allah azza wa jal ti ń ṣàlàyé fún wa pọ̀ ń ṣe fún wa ara rẹ̀ náà ni tuntun wa nínú àyà yìí ìlú ẹlẹ́dàá wa ni alam tara anna Allah sakhkhara lakum ma fil ard ṣé wò rí ni kí Allah tẹ gbogbo tí ń bẹ nílẹ̀ wọ́n tẹ lórí ibà fún yín Allahu azza wa jal wọ́n tẹ gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ lórí ibà fún yín. ìdá túmọ̀ sí wípé gbogbo ń tẹ̀ ń wá gbogbo ń tẹ̀ fẹ́ lára àwọn ẹranko eléyìí tí Allah tó dá sórí ilẹ̀ aláwọ̀ tí àwọn ẹranko yìí lórí bá fún yín ẹranko ẹlẹ́sìn ń bá yín gbé tàbí ẹranko eléyìí tó ṣe pé ó máa ń rí yàn ká ọlọ́run tẹ gbogbo wọn lórí bá fún yín gbogbo ẹranko yìí pátá àti ètò ṣe kò sí kù. gbogbo pátá ní rí yàn ní bẹ̀rù àwọn náà gbà pé yàn pẹ̀lú àfisọ̀gá lórí àwọn bẹ́ẹ̀ olúwa tún tẹ gbogbo ti ń bẹ lórí ilẹ̀ ọ̀tẹ̀ lórí bá fún wa ìpẹ́lẹ̀ òkúta rẹ̀ kọ́dà omi ilẹ̀. àti gbogbo ohun tí ń bẹ nínú ìpẹ́ ohun tí ń bẹ ní ìsàlẹ̀ àpáta àtàwọn kan tí ń bẹ nínú òkun gbogbo ẹni Allah tẹ̀ lórí ba fún wa. èwo nínú ìdára tí ń bẹ níbo lókè àbí lábẹ́ ilẹ̀ lọ́mọ èèyàn tó bá ti fura mọ̀ pé dàrá ń bẹ́ńbẹ́ tó bá ti fura mọ̀ pé nǹkan àlùmọ́ọ́nì lẹ̀ ń bẹ́ńbẹ́ èèyàn máa iye máìlì tọ́mìyàn máa ń rìn nígbà míì láti òkè pẹ̀ lọ sínú ìsàlẹ̀ lẹ̀ lórúkọ pé a fẹ́ lọ síbi tí àwọn òkúta olówó iyebíye wà bíi gold Allah ló tẹ lórí ba fún wa wọ́n máa ń rin ìrìn ten kilometres lábẹ́lẹ̀ torí kí wọ́n fẹ́ lọ yọ nǹkan àlùmáàní ilẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lẹ́sìn mà kó lẹ́sìn mà pé gold ń bẹ níbi tó jìnnà tó báyìí báwo ni gold ti ń bẹ lábẹ́lẹ̀ tó jìnnà tó bá náà kò ṣe yarí mọ́yàn lọ́wọ́ kíkí lẹ́ wá débi sálẹ́mi tó sálámi fún yín pé mọ̀ ń bẹ́ ń bí aláwo tẹ lórí ibà fún yín. ألم تر أن الله سخر لكم ما في الأرض bẹ́ẹ̀ni nínú àpáta gbogbo nǹkan àlùmọ́ọ́nì ti ń bẹ́ẹ̀nbẹ́ ọmọ ènìyàn tún wádìí olùwà tún tẹ̀ lórí ibà fún wa wọ́n ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn petrol tá à ń sọ pé ìlú ní ìlú níyì omi nínú ilẹ̀ asálẹ̀ sahara téèyàn ò lérò pẹ̀lú rẹ̀ lè wà lọ́wà kódà àwọn ẹni tí epo tí wọ́n ń bẹ nù sahara yìí àwọn ni wọ́n ti fẹ́ lépo jù láyé Allahu ló tẹ̀ lórí ibà fún yàn ẹ lè má gbénu gbòòrò tẹ̀ ń gbé láéláé sẹ́yìn ní máa pe nǹkan bẹ́ẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè yín Allah tẹ lórí ba fún yín ó fi pa yín ká ó fi fi tọ́wọ́ àmà yín ẹ̀ ń sàǹfààní ń bẹ ọ̀pọ̀lọpọ̀ epo yìí inú òkun lọ́wà tọ́mọ èèyàn tí wọ́n ń fa epo yìí láti inú òkun bí ẹ bó ṣe wà ní Nàìjíríà yìí àtàwọn orílẹ̀-èdè míì nínú òkun ètò wa ńlẹ̀ ńbẹ́ńlẹ̀ ètò wa ńlọ̀kùn ńbẹ́ńlọ̀kùn. Allah ọtẹ gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ọtẹ lórí ba fún wa. àwọn agi olùwàtẹ lórí ba fún wa à ń sàǹfààní lára rẹ̀. àwọn akéré máa bú odò ọtẹ lórí ba fún wa à ń sàǹfààní lára rẹ̀. àwọn òkun kéékèèké ọtẹ wọn lórí ba fún wa à ń sàǹfààní lára wọn àwọn òkun ńláńlá wọ́n tẹ̀ wọ́n lórí ba fún wa à ń sàǹfààní lára wọn kì í máa sà wá náà ezekwa àná la lágbára báwọn ezekwa àlá burú báwọn ọlọ́hùn ló tẹ̀ wọ́n lórí ba fún wa kẹ́ra àwọn ẹranko ètò ìsìnkú àwọn lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn níbi tí wọ́n ga dé gẹ́gẹ́ bí ràkúnmí gèrè para kún mi ó ju tèèyàn lọ olúwa sì tẹ lórí ba fún wa ẹ máa fà á lọ yóò sì máa tẹ̀lé yín egun tí ń bẹ lára màálù èèyàn mélòó la fẹ́ kójọ tí wọ́n nírú egun èèyàn yọ kánú wa yóò sì fa màálù àwọn kan máa nà lẹ́gba lẹ́yìn yóò sì máa tẹ̀lé yín bẹ́ẹ̀ ni ẹṣin egungun mélòó ní bẹ lára wa tí ó to egungun tí ń bẹ lára ẹsìn ẹyọ kan Allah ọtẹ lórí bá fún wa a máa gùn a kò ní jánu darí rẹ̀ síbi tó bá wù wá kò ní kọ̀ olùwà lọtẹ lórí bá fún wa tọ́ gbogbo ẹ̀ náà wọ́n kà ṣe fún yín kẹ́ lè bá àyà láì mórè wọ́n ṣe fún yín kẹ́ lè bá àyà láì gbàgbọ́ wọ́n ṣe fún yín kẹ́ lè bá a máa fọ́ dákàrà dì fáwọn la tó báyìí àwọn la gbọ́n tán báyìí àwọn la mọ̀ tán báyìí kẹ́là olúwa ṣe fún wa ní ká lè tàtàrà rẹ̀ máa Allah ká lè bá a lékún ní imáni ká lè bá a dáa jù ní ìjọsìn fún Allah. والفلك تجري في البحر بأمره سوري ni ìpọkọjú omi ó máa ń lọ nínú àwọn òkun kéékèèké pẹ̀lú àṣẹ Allah tẹ̀wádìí rẹ́tì ẹ̀rí kọ́kọ́ tí omi ń lọ ọkọ̀ tí omi eléyìí ti ń bọ̀ láti Indian Ocean Arabian Sea èyí ti ń bọ̀ láti Atlantic Ocean tí wọ́n fẹ́ kọjá lọ sí Mediterranean sea wọ́n kọjá nínú Red sea wọ́n lọ gba Qanat Suez Suez Canal ní Egypt láti sọdá sí Mediterranean sea gbogbo àǹfààní ilé ayé eléyìí kan kó láti gun bìkan lọ sí gun bòmíì láàrin ọ̀nà tá a dárúkọ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ti ń kọjá pàápàá jùlọ àǹfààní ilé ayé ti wá láti China Hong Kong Taiwan India gbogbo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ti wá látàgbọn abẹ́hùn Indian Ocean Arabian Sea yọkọjá wá sí Atlantic Ocean ètò bá sì fẹ́ lọ sagbọn Middle East yọkọjá láti Port Sudan bẹ̀rẹ̀ láti Djibouti Yemen yóò máa lọ títí tí ó fi dé Port Sudan láti bẹ̀rẹ̀ yóò tún máa lọ tí ó fi dé Qanat Suwait ní Egypt kó tó di pé ó wọ Mediterranean Sea Mediterranean Sea wọn náà lọ kọjú omi àmọ́ gbàbọ̀ títí tí ó kọjá ní Egypt Libya Tunisia Algeria Morocco tí máa ń bọ̀ wá sí Nàìjíríà Morocco ni wọ́n gbà sọ̀kalẹ̀ tí ó ti máa bọ̀ tí ó gba Mauritania kọjá Senegal Liberia yóò máa bọ̀ gẹ́rẹ́gẹ́rẹ́. Côte d'Ivoire Ghana Togo Benin tí ó fi dé Nàìjíríà gbogbo àwọn ọkọ̀ ojú omi yìí sọ pé wọ́n tú láti dá Allahumma ṣé ẹ rí wọn ni tó bá yẹ pé ìlú tiyín wọ́n bá jẹ́ ìlú ilẹ̀ pajúdé ìlú ilẹ̀ pajúdé tó ẹ pé kò fi ibì kan pààlà pẹ̀lú kun tìlú yín lẹ̀kọ́ lórílẹ̀‐èdè bòmí kọ́ lọ wo bí tí tìlú ti pààlà pẹ̀lú kun bí nàìjíríà níbí kọ́ lọ wòra létí bèbè òkun níbi táwọn ọkọ̀ omi ti máa dúró kò wú ọlá olúwa ẹlẹ́dàá bó ti ṣe ga tó ọkọ̀ ojú omi ẹyọ kan eléyìí tí wọ́n bá ma tọ́ ẹ̀pọ̀ kẹnu ọ̀fẹ́ ó lè gba kọ̀ńténà tó pọ̀ mi lè gba kọ̀ńténà bíi ọgọ́rùn-ún márùn-ún àbí ju bẹ́ẹ̀ lọ àbí kọ́ má tó bẹ́ẹ̀ kọ̀ńténà ẹyọ kan tí ò sẹ́rù nínú ẹ̀ ta náà nínú wa tó lè gbátàrí rẹ̀ wá gbé iná lórí táwọn tírélà ń gbé kọjá àwọn kọ̀ńténà nù ó lè jẹ́ half container ó lè jẹ́ full container ìwọ ló lè dágbé ń bẹ̀ kó tiẹ̀ má sí nǹkankan nínú rẹ̀ kọ́ wa ló fi fo ìwọ ló lè dágbé ń bẹ̀ ká tó pé kọ̀sọ́kọ̀ di omi tí wọ́n mọ̀ bọ̀ láti China, India. tí wọn máa bọ lọfìfo láì jẹ kó kó nǹkan sínú gbogbo kọńténà yóò kún fọfọ ni ọkọ tí omi ti gbéra àfi tí gbogbo kọńténà bá kún ẹ̀yin náà tẹ fẹ́ kọjá sínú kọńténà ẹ lè ti ra kọńténà kalẹ̀ kẹ́ máa lọ rajà lọ rajà lọ rajà ń rajà sínú kọńténà ẹ ní gbé wá nítorí pé owó kò ní pé yín kọ̀ńténà tó rí bó ṣe rí yẹn wọ́n máa ma páàkì mọ́tò sínú rẹ̀ wọ́n páàkì mọ́tò sínú ẹ̀ wá láti lóyìnbó àwọn èyí tí ń bọ̀ láti lóyìnbó táwọn náà lọ kó ẹrù láti bẹ̀ Germany Italy France Britain Austria Oslo àbí Norway gbogbo àwọn àlùwà yẹn táwọn ọkọ̀ ojú omi náà ti lọ pẹ́rù Iceland Finland àwọn ètò ń bọ̀ láti Moscow àbí Russia àwọn náà tún kọjá wa kò sí ọkọ̀ ojú omi tí máa wá lófìfo wọ́n kó àwọn kọ̀ńténà yìí wọ́n kún fọ́fọ́ gbogbo nǹkan tẹ́yìn fi ń ṣàǹfààní eléyìí tí ò sí ń lò tọ́wọ́ alágun àlúbọ̀mí àwọn kan lọ ra wa ìtọ́ alágun alúti tí ò sí lo bomi àwọn kan ra kóńbì wọn lọ tà lọ tó fi dórí èédú tí wọn ń wo tó ń fojú kéré owó nìyẹn àwọn kan máa rà jọ àwọn náà lọ ra kọ̀ńténà wọn kó èédú sínú kọ̀ńténà yóò kún fọ́fọ́ láti ha bíi wọn kọ lọ ha bomi láyé wọn náà gbìyànjú láti wọ́wọ́ adúró kọ́ńténà tọkọ̀ bí omi kan kó báwo ló ṣe rọrùn fún láti dúró báwo ló ṣe rọrùn fún láti léfò lórí omi tí ó tẹ̀ nígbà táwa sì mà yìí pé tọ́ba fi lè mú òkúta òsibó òkúta ṣe kéré tó kámẹ́sìlẹ̀ tí ìsọ òkúta tó tóbi tába sọ sínú omi òkun tọ́pọ̀ ju omi ti dúró garandóhùn tó ti léfò lórí ẹ̀ kò sí bí òkúta ó sì kéré tó tó ṣe pé kò ní tẹ̀rì sínú omi òkun tẹ́ bá sọ bẹ́ẹ̀ ọsọ tagbára tagbára àbótí ẹ̀rọ ra síbẹ̀ ká ti dúró lókè nígbà tí èsè pépà ẹ wá wo ọkọ̀ omi tí ò sẹ́rù nínú ẹ̀ yóò àbí yóò ewa wá wo bí kọ̀ńténà ti ṣe máa wúwo tó tó bá jẹ́ òfìfo ẹ wo iye kọ̀ńténà tí wọ́n á omi ẹ wá wo iye bí kọ̀ńténà ti ṣe wúwo yóò ti ṣe wúwo tó tẹrùtẹrù tí wọ́n máa dìrù tí wọ́n máa di omi kún wọ́n máa ń di ẹrù rú tí gbogbo kọ̀ńténà tó ga gangan lórí ọkọ̀ ojú omi èsì kan máa ń sọ pé abẹ́ kó sí ká tilẹ̀kùn lẹ́kùn ó lọ fẹ́ tì má kọ̀ǹtínà wọ́n á kó kọ̀ǹtínà lórí kọ̀ǹtínà lórí kọ̀ǹtínà lórí kọ̀ǹtínà lórí kọ̀ǹtínà gbogbo ọmọ wa bọ̀ ta ló mú ọkọ̀ ojú omi yẹn dúró tí òjò tẹ̀rì tó ń ti gbogbo ẹrù tí ń bẹ́ńbẹ́ àwa táwọn wa ọkọ̀ ojú omi tọkàn wa balẹ̀ yìí pé kò lè tẹ̀rì àwa gan alára la sọ òkò kékeré la sọ sí omi òkun tọ́tẹ̀rì tókùtà bá bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ tó sọ tẹ̀sí wa lórí omi ó a ti rí òkúta mọ́ àfi tó o bá lè wọnú omi òkun yun tó wọ̀ dé sálẹ̀ ọba kó ti dé sálẹ̀ ta ló wá gbé ọkọ̀ ojú omi ìdúró tí òjò tẹ̀rì Allahu Akbar. Allahu Rabbul Alamin ń ló gbé dúró a tí Allah bá ń fẹ́ kọ́ tẹ́rì wọn fi bàbá ńlá kọ ẹni tó ṣe dá ike yọ ọ̀dà dúró Allah ló mú dúró tí ìjì bá jà tọ́fí atẹ́gùn burúkú ẹ̀rí kí ọkọ̀ ojú omi yọ ká fi síwájú yóò fi sẹ́yìn àwọn ẹni tí ń wọ ọtún máa sọ pé we are still in control ẹ fọkàn balẹ̀ àwọn náà là ń sìn darí rẹ̀ subahánàlá ibi tí wọ́n ti lọ ibú òkun ọ̀yàwá lọ́nà tó ṣe kébó ṣe yàwá ó yà ń yà pé òun fẹ́ bo ọkọ̀ ojú omi yín tẹrùtẹrù málẹ̀. ẹ̀rù àmọ́ bá gbogbo ẹni tó wà ní ọkọ̀ ojú omi kẹtọ́ báyájọ́ tá a jẹ́ pin ládé yìí àmọ́ tí bá mu tó bá mu lọ tọkọ̀ ojú omi tún rè fò tí ń lọ lálàáfíà we are still in control ọmọ èèyàn kọ́ńtúrólù kọ́ kọ́ńtúrólà tòkí Allah ó ṣe rọrùn tálẹ́ni tó gbé àwọn ọkọ̀ yìí dúró Allah Rabbul Alamin ẹ̀yin ẹwà àpèjúwe kan. ìgbà tí ọkọ̀ omi tó dé etí bèbè òkun ní bùdókọ̀ ọkọ̀ àwọn gbé gbogbo à ń fi agbé kọ̀ńténà gbé crane ṣàdédé ìní yẹ ọ yẹ ma irin tá à ń fi gbé tí kọ̀ńténà ń bá ṣubú ṣé yóò dúró lórí òkun ni àbí ọ̀tẹ̀rì náà lọ́tẹ̀rì ni ok adúrú kọ̀ńténà ta lọ́wọ́ agbèdúró ńgbà tó wà nù ọkọ̀ jọ ni Allahu Rabbul Alamin ah Allahu Akbar kabira Olúwa wa tóbi púpọ̀ tá ń wo gbogbo àwọn yẹn tá ń ronú ìmánìwá máa lékún afala yatadabbaruna al-Qur'an. أم على قلوب أقفالها kílò dé tẹ̀ máa ronú sí alukur'an bàbá àwọn àgádágodo wa ń bẹ lórí àwọn kan yìí ni láṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan làgádágodo ti pa torí kẹtùmọ̀ máa kí alukur'an máa ronú pa túmọ̀ rẹ̀ nu ọba tó mú gbogbo eléyìí lọ tí wọ́n mọ̀ kó ń lọ dá gbogbo nǹkan ni tí wọ́n mọ̀ pé gbogbo ń tọ́ bá fẹ́ ṣe ṣíṣe ló máa ń ṣe ṣé wọ́n mọ̀ pé kò sí ní tó lè dá dúró ni níbi ní tó bá fẹ́ ṣe kò sì sẹ́nìkan tó lè jẹ́ ń pàṣẹ nǹkan tí ọ̀fẹ́ ṣe ṣé wọ́n mọ̀ yìí kò ń lọ́ba tó gbọ́dọ̀ máa jọ́sìn fún lódodo ṣé wọ́n mọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí kọ lẹ́tọ̀ sí kọ jọ́sìn fún yìí ọba tó tẹ gbogbo nǹkan yìí lórí ba fún yín akramakumullah téèyàn bá pàdé kìnìún lórí ọ̀dàn téèyàn bá fi ojúṣe mẹ́rin pẹ̀lú kìnìún kí lè rò pé ọ̀sẹ̀lẹ̀ <laughs> kí ni ọ̀sẹ̀lẹ̀ náà ni àìjọ ọ̀sẹ̀lẹ̀ náà ni kíkọ́ máa tètè ṣe tọ́síyà ọ̀wọ́síyà rẹ kọ́ máa sọ àsọtẹ́lẹ̀ pé tọ́ yọ̀rọ̀ ibi mọ́ra yìí máa ni ó. ẹ rí i pé àwọn ẹ̀tọ́ láwọn mọ̀ nípa ẹranko níta wọn sọ ni pé tí ìwọ àti kìnìún tẹ bá fojú sí mẹ́rin máa má fi hàn pẹ́rù ń bọ̀ tó ó gbìyànjú láti ṣètì akọni èkí ni wọ́n mí ní jẹ gbèsè kó ọ̀nà wọ́jà o àmọ́ ó ju ó sẹ́bi ò ní bẹ̀rù ó sì ní sá tó tó bá ti sá òun ti oúnjẹ nù ẹ̀dá tani jọ́dẹ apẹni lójú ọdẹ apààyàn ẹ̀rú ọba yẹn àbí òní báyìí wọ́n á ní má bẹ̀rù má bẹ̀rù báwo. ọ̀dà tó ń ti pé bó na ṣe rí ẹ̀rú ti bá o àtòlùkọ́lù wa tẹ̀ wọ́n lórí ba fún yín èèyàn abóhùn òríran ni kí ló gbé ọ wá bí à torí tó bá síra ẹ̀rọ ọba ní àwọn kìnnì kan lọ́wọ́ tí wọ́n fi máa pa wọn. ọ̀dà káwá pé kìnnìún yẹn àtúnwọ̀n àtàwọn fámìlì rẹ̀ kìnnìún bàbá àtàwọn kìnnìún ìyàwó wọ́n wá bá pé tàkútì ọdẹ ó mọ́ ọmọ wọn kìnìún wá tó gba ó tẹ́gbẹ̀rún tí wọ́n lè yọ lọ́wọ́ tàkútì wọn tó bẹ́ẹ̀ a olùwà ẹlẹ́dàá wa ó fọ́ mi èèyàn lágbára tọ́ àwọn kẹ̀kẹ́ jọ ọbẹ̀ ni wọ́n máa dárò pé ṣé bó ṣe kúnu ìwọ bóbo bó ṣe lọ́nu ó ṣe mí láàánú fún bóbo àrígbálẹ̀ ibi tí wọ́n dùn ó sì nù ẹ̀yìn bá dé ẹ wo ibi tó lù wá ti àwọn ẹranko lórí ìbàdí fún yín bẹ́ẹ̀ ṣe dé òun wọ́n kọ́ fẹ́ tún kùkù lajà máa yín àmọ́ tẹ̀yìn bá fi hàn wọ́n ike ẹ fẹ́ gba ọmọ wọn lẹ̀ lọ́wọ́ takùté ni ẹ rí ti gbogbo kìnìún tí wọ́n tàdí mẹ́yìn wọ́n mọ̀ wá wò yín ràn ike bọ́yá Allah lè ṣe àgbáálẹ̀ ọmọ àwọn gbọ́wọ́ yín subahánàlá àwọn bá ṣe oúnjẹ wọn fi ẹ̀ ṣe àwọn wọ́n wá jò gbogbo wọn sọ̀rẹ́ndà wọn mọ ogun tẹ́ fẹ́ ṣe títí tẹ́ fi lọ fọ́kàn máa wọn tẹ́ fi máa tú takúté wọn tẹ́ fi yọ tẹ́ bá rí tẹ́ yọ tán à wọn kàn ní lè sọ̀rọ̀ ni wọ́n máa dúpẹ́ fún ọ ni. lẹ́yìn tí gbogbo wọn máa fèrò wọ́n ti pẹ̀yìn náà wọ́n máa lọ wọ́n máa dúpẹ́ fún ọ ni. olúwa lọ tẹ gbogbo àwọn ẹranko lórí ibà fún wọn láì jẹ́ bẹ́ẹ̀ agbára wò ní kéwúrẹ́ àwọn ewúrẹ́ róńdóróńdó tẹ̀ ń rí yẹn agbára wo ní ká wọn síbẹ̀ yìí náà mà tí Allah bá fẹ́ fi wọ́n dà wá láàmú àbà lónìí láti ẹsẹ̀ sọ pé karambà ní àkúyà láìsẹ̀ máa sọ so olúwa ló tẹ gbogbo àwọn nǹkan yẹn lórí ba fún wa ló tẹ wọn lórí ba fún wa sọpẹ́ ló yẹ ká dá ní àbá ìmoore ọpẹ́ ló yẹ ká dá orílẹ̀-èdè tí máa wà tí wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́ nínú yà tó ṣe pé àwọn náà bẹ nínú àwọn ẹni tí ń rawọ́ ra sí ẹ̀bẹ̀ sí Allah kọjá káwọn àlùlẹ ayé kí wọn máa ṣe sàrà fáwọn sàdédé làwọn náà bá láwọn rí petrol ìlú ti wà tipẹ́ ti wà ti ń gbébẹ̀ kí sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún ti ṣe nǹkan tó débẹ̀ lánàá àbíjẹta tẹ̀lé tíórì àlọ́ àwọn wọ́n sọ mi pé thousands of thousands of thousands of years làwọn ẹranko ti ń kú ikú wọn òkú wọn lábẹ́ ẹlẹ̀ ńlọ padà lọ jẹnẹrétì pẹtrol abẹ́ ìgbọ́ bá ẹnu káwọn náà máa pa màálù lẹ́nu ìpè <laughs> ńgbà táwọn ẹranko ń bá pọ̀ nù lẹ̀ àwọn náà ní máa padà di pẹtrol ẹranko mélòó lọ́ọ́ kú nù lẹ́ ní nàìjà abẹ́ ìfẹ́ fọlá fún ọlọ́ọ̀tọ́ lọ́lá ẹ fẹ́ polówó ló ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń karọ́ sáwọn bàbá tiẹ̀ ló ṣe thousands of thousands of thousands of years láyé ni wọ́n fi mà àbẹ́ ẹ̀ ń sírò rọ́ ká fún Allah agídí ọmọ èèyàn kò ní dé kó wọ́n gbà fún wọ́n máa sí sìkúsì ní tí ò sojú ẹ̀ tòun náà lọ ṣẹlẹ̀ ní Niger níbẹ̀ Niger à ìlú tí wọ́n ní kankan ní ilẹ̀ asálẹ̀ ni. Niger, ah, tó bá yẹn ní ká sin ẹran àfi uranium tí wọ́n ní kọpẹ́ kò jìnnà yìí ni Allah sóore ńlá bẹ̀ wọ́n rí petrol olùwà lọ́tẹ̀ lórí ba fún wa irú ẹ̀ náà lọ́tẹ̀ lẹ́ ń charge ilẹ̀ tí ní gbogbo àwọn àlù wọn lọ́nà tó lọ sókun Allahu azza wa jal ó ní kí petrol náà yọ ń charge Ghana kò sí kankan tó mọ̀ pé Ghana ní láyé ju gold lọ olúwa fi pa wọn lé ó fi gbé wọn ga wọ́n máa ń pe Ghana láyé jọ Gold Coast etí omi gold tẹ́kọ̀ gbogbo tí wọ́n kó jáde Ghana gold ni ìyá sẹ́ pè ká ní Ivory Coast eyín erin erin ni wọ́n kó jáde lọ́dọ̀ tiwọn Ghana ń tiẹ̀ gold ẹ̀rí pé nǹkan bu àyà lásán kọ́ ni gbogbo àwọn Yorùbá náà sá lọ bẹ̀ láyé jọ pé gold ni wọ́n ń kó ní Ghana orí rẹ̀ náà sàn lọ́pọ̀lọpọ̀ àyè láyé ìlú yìí náà bẹnu ìlú tó rọrẹ Ghana bọ́fẹ́ kó ṣe kí wọ́n padà dáhùn èèyàn wa lóró ní 1967 akramakumullah àwọn náà padà rí gold báyìí àwọn padà rí petrol báyìí bẹ́ẹ̀ ló lu wa máa ń ṣe torí ẹ̀yin náà ẹ má sọ̀rọ̀ ìtinú ní gbogbo ibi tẹ́ bá bára yín láyé ẹ má wò pé lu yín lu olóṣì ni ẹ má wò pẹ́yìn òní kankan aláàánú ni Allah kò tí ì fẹ́ kẹ́ ẹ má ni níjọ́ tẹ́ ẹ bá mà yọ ya yín lẹ́nu Nàìjíríà ti wà ti pẹ́ fún àmọ́ pé pẹtrólù ń bẹ́ ń bí kó tó dijọ́ tí Allah ò jẹ́ kàn á rí Saudiya ó ti wà ti pẹ́ yọ̀ọ́kẹ́ lu olóṣì ni tí wọ́n ní kankan kó tó di pé Allah ò jẹ́ kàn á rí pẹtrólù aláàánú ni Allah aláàánú ni Allah òun lọ tẹ gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ lórí ba fún wa ọkọ̀ ojú omi fẹ́ ti ṣe rí òun tí wọ́n bá ń ma ọkọ̀ ojú omi pàápàá jùlọ ọkọ̀ ojú omi tìgbàlódé kìí ṣe tí wọ́n máa ń ma láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin ní máa gbà wọ́n lọ́dún jù bẹ́ẹ̀ lọ. tó ẹ pé àwọn ilé iṣẹ́ tó ṣe pé wọ́n ń rọrin gidi tí wọ́n sì ń fi òru àtọ̀sán ṣiṣẹ́ àwọn ní máa ṣe táwọn náà mọ̀ pé yẹ́s ó wúwo torí tí wọ́n fi kọ́kọ́ gbé ọkọ̀ ojú omi yẹn láti fi sáà ti ṣe tí wọ́n fi lọ sọ sínú òkun kìí ṣe wàsà ntí ó wọ tí ó wọ wọkun kìí ṣe wàsà ọkọ̀ ojú omi wọ́n máa ṣe lálágbèéká lẹ́yìn àgbéká lẹ́yìn àgbéká ètí máa kó yàn wọ́n tún kọ́lé sínú rẹ̀ tí hòtẹ́ẹ̀lì tẹ́pẹ́ àwọn aláìlórí ló tún máa ṣèbàjẹ́ náà ẹ̀ kọ́dà ẹ tún rí àwọn ẹ wọ́n ti pè disco hall dining room nínú gbogbo àwọn kọjú omi ń tẹ́sí bórí ilẹ̀ lẹ́wà ọmọ èèyàn náà máa wúwo gbogbo àná bá ṣe rí rondórondó bí ká má wọn fifty kg kọ́ èèyàn kọ̀ọ̀kan wá àwọn ẹlòmíín jẹ́ pé fifty bá àwọn fúnra wọn aha so wọ́n wá kóru wa ẹgbẹ̀rún márùn sínú ọkọ̀ ojú omi ṣeré ni kì í ṣeré rárá ọkọ̀ ojú omi ó sì kó wa tí ìbá ṣe tolú wa fẹ́ fi sọlá tó fẹ́ fi hàn wá pé káyé ṣàgbére tí ó ní kọ́ tẹ̀rì. tí ìjì òkun jà tó gbé mi tí kálukú ọmọ ṣe subhanallah àwọn mùsùlùmí ni táwọn mi tún wá wíwí kó wì tọ́ wàlúfọlùkù tajiri fílbàḥrì bí amrẹ àwọn ọkọ̀jú omi wọ́n lọ nínú àwọn òkun pẹ̀lú àṣẹ Allah kìí ṣàṣẹ tiwa o kìí ṣàṣẹ wa. mo gbẹ́ yìí náà rí láìpẹ́ yìí ní agbọn American continent sáwọn agbọn Canada àwọn olówó kan tí wọ́n ń wọ ọkọ̀ inú omi ọkọ̀ inú omi kókòkò tí wọ́n nítorí pé olówó èèyàn wà wọnú ilé wa tẹ̀rì sínú òkun ẹlẹ́fẹ́ rí nǹkan tó wà nínú òkun torí pé gbogbo ẹ̀ bí gíláàsì ni àwọn kan tán lọ káyìí sí òkú wọn wọ́n ń wá báyìí òkú wọn wọ́n ń wá kìí sáàyè wọ́n kú gbogbo wọn wọ́n kú olúwa lọ tẹ̀ lórí bá fún yín tó bá sì wù ú kí kékeré bá kú yín pàdé ńbẹ làwọn ti ṣe ìjọ mélòó ìjọ mélòó Allahu lọ́kẹ́ lórí bá wọn ẹtún wọn tara báwọn ẹtún kíyèsí báàlù ẹtún kíyèsí báàlù ẹni tó kọ́kọ́ di omi ó yà yẹn lẹ́nu gan ṣùgbọ́n ìyanu tí ń bẹ lára rẹ̀ tún kéré sí ti báàlù a olùwàwa ní agbára nífi ọkọ̀ ojú omi omi gbé dúró ọlọ́hùn òjò tẹ̀rì ẹ wo bàálù bàálù ó lè kó èèyàn gbé ọgọ́rùn mẹ́ta jù bẹ́ẹ̀ lọ títí dọ́gọ́rùn márùn torí pé bàálù ń bẹ tó ti dá lágbèéká àwọn kan wà ń sálẹ̀ àwọn kan wà lókè yàtọ̀ sílẹ̀ yìí bàálù tún máa ń kó ẹrù òun náà tún nírú kọ̀ńténà tiẹ̀ tí máa kẹ́rù bàálù lè kó mọ́tò kó kó mọ́tò márùn èèyàn gbogbo eléyìí yóò sì fò yóò fò yóò lò òkè yóò sì máa sọ pé òun fẹ́ fò fifty thousand feet subhanallah yóò sì gbé gbogbo yín kánjíyàn. sí ìgbà tí ò gbé nǹkan kan allahu akbar nǹkan kan tó tiẹ̀ wá yá yẹn lẹ́nu jù ní ọ̀rọ̀ bàálù ni pé agbọ́ pọ́kọ̀ ju omi òun rìn lórí omi àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ́tò ń rìn lórí ilẹ̀ ọkọ̀ ojú orin ó ń rìn lórí irin bàálù ńkọ́ ẹ̀ríkẹ́ ńgbà tí bàálù tó fi fò. ó ti ká táyà kù sábà pé títì kan ń bẹ lójú sẹ́mà o ó ti ká táyà kù kò tún ní mà àfi tó bá tún fẹ́ sọ̀kalẹ̀ kó ní tí wọ́n lọ. Allahu akbar Allahu akbar kabira òun náà ń lọ omi lórí omi àmọ́ lórí atẹ́gùn. gẹ́gẹ́ bọ́kọ̀ ojú omi ti ṣe ń lọ lórí omi bẹ́ẹ̀ ni bàálù ń lọ lórí atẹ́gùn atẹ́gùn tó gbé dúró yàn tí ọlọ́run bá ní kó má gbé dúró tí gbogbo yín bá yín. torí kẹ́rì kí bàálù nígbà tí ń lọ ẹ sì máa gbọ́ tí ń dún ọ̀nbàṣẹ lọ́nù orí atẹ́gùn ló ń lọ bí ìgbà téèyàn lúwẹ̀ẹ́ tó ń lò wá lọ yóò sì máa sọ fún yín pé òun fẹ́ rìn three hundred kilometres per ten minutes three hundred kilometres per ten minutes láti ilẹ̀ èdè kò ní sí ten minutes ọ̀tún àbí ọ̀tún gbogbo ìta wọkọ̀ tọkọ̀ tó ń gbọ́n ń ń ń ń ń ẹ̀sán ẹ̀sán mi ẹ̀sán mi àtẹ̀má ṣẹ́jú mẹ́wàá nǹkan ju nǹkan lọ ẹ rí i pé twenty four máa wàgò láti lẹ̀ yìí kódà láti lọ títí dé kù ten minutes gbogbo kàkàrírí mọ́tò tó ń hóná bọ kọ́ńgárájì ká tó so ìṣẹ́jú mẹ́wàá ni Allahu Akbar ìlọ́fà ló ń jẹ́ kí tẹ́ ń bá lọ ọ̀kangun ayé. níbi tó wá wá pé mọ́tò ni yàtìmá asòsù méjì táfẹ́ kú sínú mọ́tò à ń lọ gbogbo òdi wa ó di pákó torí a ṣe ten twelve hours nínú mọ́tò ẹ̀rọ kùn wá pé à ń Shanghai ní China láti láǹdì tí wàá ń bì téèyàn gbà bí mọ́tò wo bóni táyà rẹ̀ ọ̀dà ẹ́ńjìnì gan kọ́ so eléyìí túmọ̀ sí pé subahánàlá a olúwa lágbára púpọ̀ gbàlú yẹn mọ̀ á lọ́nu atẹ́gùn eré tó ló ń fẹ́ sáwọn inú atẹ́gùn náà ni ó ti sẹ́ẹ̀tì ẹ́ńjìnì pé bó ṣe máa rìn nù three hundred kilometres per ten minutes ma ṣe máa lọ́nu yóò ṣe máa lọ́nu. yóò àmọ́ sọ fún yín pé o láti èkó àwọn expect pé àwọn sọ̀kalẹ̀ ní Hong Kong ní ẹ̀yìn eleven hours eleven hours only thirty minutes and no stopping trip ànídúró sábà pé àádìí kọ́ńtì kan á dùn ó báyà wọn tún fẹ́ mú epo á máa lọ ni lọ́lọ́gbọ̀nràgàdà eleven hours ọjọ́ ń jẹ àárọ̀ ẹtún jọ ń jẹ ọ̀sán nù bàálù ẹtún jẹ talẹ́ kó tó di pẹ́ẹ́dì ọ̀nkọ̀ inú atẹ́gùn ni ó ti máa sáré o gẹ́gẹ́ bọ́kọ̀ ju omi ṣe ń sáré lórí omi ni bàálù náà ń sáré nínú atẹ́gùn lórí atẹ́gùn ta la atẹ́gùn ti ń sáré lórí ẹ̀ Allah inú fà á ló fi jẹ́ pé ìṣòro tí bàálù náà ní ìgbà tí ọba ti kọ́kọ́ fò ní àti ìgbà tí ọba sọ̀kalẹ̀ torí pé ńgbà tí kọ́kọ́ ń fò nǹkan kan wà tí wọ́n máa dì í mú tí ò jẹ́ kó lọ wọ́n ń pè ní aljazibiyatul ardiya force of gravity kò ní jẹ́ kó fẹ́ fò torí ẹ̀ jákàdì ni tí wọ́n bá ti fún ọ̀bọ̀mà lọ ni bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá sọ̀kalẹ̀ agbára tí máa fa nǹkan yóò fa bàálù ńfàkùfà lóbi jẹ́ kí tí bàálù ọba dúró déédéé yọ kàn di pé bàálù jà ní. eléyìí túmọ̀ sí wípé sálẹ̀ ẹni tó mú gbogbo nǹkan yìí dúró inú bàálù náà la wà tí wọ́n ti mutí àbẹ́rẹ́ rí nǹkan mọ́ inú bàálù la wà wọ́n tún gbé screen television sí iwájú àga kálukú ìwọ wá bẹ̀rẹ̀ sí ní wọ́wọ́ pé ibo ni blue film wà blue film lọ́wọ́ tẹ̀ ló ń wò ọ gbádùn tí balùbá lọ jábọ́ owó blue film wọ́n sí wọ́n jahannam. wọ́n ń pín ẹ̀wọ̀n tí pé ọ̀sán nù agolo mango nù agolo wọ́n wá ní tẹ́ ní wíṣkì ní orí atẹ́gùn sẹ́pítà bá jábọ́ wọn ò ní rọ́wọ́ wọn ò ní rẹ́sẹ̀ wọn ò ní rórí èèyàn fọ̀kà ni. nígbà tí a bá wà ní fifty thousand feet sílẹ̀ ibẹ̀ ni wọ́n ti wá mú wíṣkì ha Allahu akbar epo kaka làwọn ọ̀mú sìgá ni wọ́n fi ń gba sùúrù tí wọ́n bá wọ bàálù má mu sìgá ẹ dákun sínú bàálù náà ló tún ti máa mu sìgá ẹ ibi tá a wà yín nìsín tó ṣe pé àwọn ò máa sá sọ̀kalẹ̀ lálàáfíà bá mi sọ̀kalẹ̀ lálàáfíà ìrẹsì àwọn náà bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn emergency dọ̀kan àwọn méjì wá wájú méjì wá lẹ́yìn káńkẹ́ tó wà níwájú rẹ torí àìbámà ìbálú bá ṣe kínní kan tó bá ní emergency landing bẹ́ẹ̀ ṣe sọ̀kalẹ̀ bọ́lá bá jẹ́nu omi náà ní tẹ́bàrà yàrá bànà mẹ́ta wò rí. torí gbogbo etí ẹ̀ ń sọ bí wàhálà bá dé tó ojú máa fọ ní gbogbo gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tẹ ẹlẹ́sìn á ti gbàgbé. tẹ̀lé ìtumọ̀ sí pé aláhùn ló tẹ gbogbo nǹkan yìí lórí bá. ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه ẹ̀dá kùtà ló di sánmà mú tí òjò ó já lùwà tí òjò ó ré lùwà tí ì bá ṣe yọ̀ǹda Allah pé kó má jà bọ́ tó bá yẹ pé ògèdè tara sánmà ni à sánmà lè ti jábọ̀ tó bá wu Allahu azza wa jal pé kọ́ jálùwà wà láyé ó ti rẹ lùwà tí gbogbo owó kù dáa ṣé adúrú sánmà yẹn rò pé tó bá jálùwà á sẹ́kù ni. dẹ́kìn dẹ́kìn rondo dẹ́kìn lọ́lọ́ pákó pákó tá a fi kanlé ìjì burúkú jà wọ́n wá òrùlélé owó máa wa mọ́lẹ̀ nulẹ̀ àti sílẹ̀ gbogbo e, owó máa wa ni gbogbo èèyàn tó wà nulẹ̀ kú tó lè yà wá ó lè yà wá báwo wà ní irin gbogbo ẹ̀ wá jálùyàn ṣe wá rò pé gbogbo dẹ́kìn ọlágbá tó sàmàní tí ọlọ́ọ̀bá gbogbo sọ́mọ orí lù wá á àdìtàn àwa awítọ̀ ń fọ́ dákàrà àdìgbẹ́ ẹ mami ìwọ wo àríọ awọ àríọ awọ àríọ àríọ àti ẹ̀ríọ o ti bíntín jù o rondo jù a olúwa ẹlẹ́dàá lọ́gàá kìí máa ṣe pé àwọn sáyẹ́ntìsì kan ni wọ́n dá ọgbọ́n àtagbára jọ pọ̀ pé sọ́mọ̀ ò ní já lójú wa ọjà tì ń bọ́ mbẹ́. <laughs> ẹ̀yin tẹ́ ẹ ṣe dẹ́kìn tẹ́ ẹ lè mú lọ tọ́jálù yìí ṣé sámà lẹ́wàá dì mú ta ló di sámà mú tí òjò rẹ̀ lù wá allahu azza wa jal inna allah bin nasi la ra'ufur rahim dájọ́jọ́ aláàánú oníkẹ́ òun náà ni allah ò jẹ́ sí wa tí wàá bá jẹ́ bẹ́ẹ̀ gbó rádaràda àwọn wa pálapàla tẹ́ ń hù ẹ̀ẹ́máyé ẹni tí ń hù wa kèfèrí ẹ̀ẹ́máyé ọ̀sẹ́bọ́ ẹ̀mẹ́yẹ ń tẹ́sánú pányápányá sí Allah ẹ̀mẹ́yẹ àwọn alágbèrè ẹ̀mẹ́yẹ àwọn alágbẹ̀rùgbárí ẹ̀mẹ́yẹ àwọn aláìgbàgbọ́ wàláhì tí Allah bá wò wá wa yóò ní kí sánmà ó lè lù wá ni torí ẹ̀ ló ti jẹ́ pé Allah ò dàbí èèyàn Allah ò dàbí èèyàn tọrọ mi èèyàn níjọ́ tó bá lọ lágbára lórí ọ̀tá rẹ̀ ha wọ́n máa fi mú ọ̀tá fún fèrè ni yóò fi babaláyà yóò fi jẹ níjẹ́ wa lolúwọ lágbára lórí wa ọgbọ́n wo la fẹ́ dá tá a fi lè jàjàbọ́ lọ́wọ́ mímú rẹ̀ tó bá fẹ́ mú wa à ń sì ń hùwà dá ń hù à ń hùwà pálapàla rádaràda gbogbo ìdá ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó fi wálẹ̀ títí dìgbà tó dá pé kálukọ́ àbàtì ẹ̀ pàdé. tó bá lọ jẹ́ pé bí èèyàn ni Allahu bá rí a ẹnìkan ní sẹ́kù lórí o wàláhì ẹnìkan ní sẹ́kù lórí gbogbo wa ni ó ti parun torí ẹni tó dáa jù nínú wa òun náà fi bìkan ṣe Allah báwo wá lẹni tó burú jù nù wa tòtò bá jẹ́ pé bí ni Allah bá rí ni wàláhì ó ti pa wá kò tó wá ní pa wá ńlá kù yóò pa wá run ní píparun tó burú jù sòṣùgbọ́n aláàánú oníkẹ́ni lórí àwọn èèyàn wọ́n bẹ nínú wa ẹnjọ́ pé lónìí lọ́ọ́ ya kàtá ẹni lọ́ọ́ ya ẹni tí ń sa ìmoore sí Allah àkọọ́lẹ̀ tún wà wípé yóò yí wa padà lọ́la yóò tún dẹni tí ń sẹ̀sìn lójú méjèèjì yóò máa túbá lórí gbogbo ètò ṣe lẹ́sẹ̀ ètò ti síwájú àti ètò kẹ́yìn ètò ṣe ní kọ̀kọ̀ àti ètò ṣe ní gbangba yóò bá tún máa yà àwọn èèyàn lẹ́nu pé àbí wọn náà kọ́ ni bẹ́ẹ̀ ni bí gbogbo àná ṣe rí nu kadhalika kuntum min qablu famanna Allahu alaykum lẹ́yìn náà ti ṣe rí nu tẹ́lẹ̀ kí Ọlọ́run tó pé dẹ̀ra lẹ́yìn lórí torí ẹ̀ tó bá ti wá pa wárun látànà ńkọ́ sáà láǹfààní àti túbá àní láǹfààní àti túbá Allahu sì ń fẹ́ ká túbá inna Allaha yabsutu yadahu bin-nahar liyatuba musi'u al-layl wa yabsutu yadahu bil-layli liyatuba musi'u an-nahar ila an tatlu'a ash-shamsu min maghribiha Allahu á máa ọwọ́ rẹ̀ ní gbogbo ọ̀sán ọ̀sán nítorí kẹ́ni tó fi òru ṣẹ Allah kó lè bá túbá láti máa tẹ́wọ́ rẹ̀ ní gbogbo òru nítorí kí àwọn ẹni tó fọ̀sán ṣẹ Allah kó lè bá túbá kò ní yé ṣe bẹ́ẹ̀ títí tí òòrùn fi yọ gbabi títí máa wọ̀ ìjọgbìn dàlùkìyàm torí ẹ̀ tó bá jẹ́ pé bí àwọn èèyàn bá ní Allah ò bá rí tó ti pa wárun tipẹ́ túbọ̀ túbá ẹ̀yin ti lọ ẹ lọ bá yá pàdé lọ́wọ́ torí ẹ̀ la ṣe sọ pé njọ́tọ̀ bá ti rí pé ojú sáyé ìtumọ̀ kó ń dúpẹ́ fún Allah pé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur ìtumọ̀ rẹ̀ ni pé mo dúpẹ́ fún Allah tó tún jí wa sáyé lẹ́yìn pípa tó ti pa wá ọ̀dọ̀ rẹ̀ la kó jọ ọ̀jẹ̀ mo ń dúpẹ́ lórí pé kò tí ì pa mi màá fi láǹfààní àti tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí n ti tọrọ àforíjìn lórí ẹ̀ màá tún wá láǹfààní láti ṣàlékún àwọn ẹ̀ṣẹ̀ olóore eléyìí ni tùmọ̀ rẹ̀ yẹsẹ pọdọ sí kò tí ì pọ kó lè ra mọ́tò tọra kó lè kọ́lé tó ti kọ́ tán kó lè fẹ́yàwó tó fẹ́ fẹ́ kó lè bá adáṣọ tó fẹ́ dá mo lẹ́yìn gbogbo ẹ̀ náà pé bó kù náà ni sòkò ọmọ pé ìtumọ̀ pẹ́tọ̀ ń dá onípótún fún ọ láǹfààní mi tó fi tọrọ àforíjì tó fi ṣe dáadáa lékún nítorí kábàámà rí ọmọ bá pọ̀ lọ́jọ́ tó bá kú torí ẹ̀ Allah aláàánú ló jẹ́ sí wa tó wáá kí gbogbo àwọn nǹkan tá à ń ṣe láburú láì dá ní ọba fi máa bí wa á ti gbé jù tí wọ́n ti ṣe wá jù tó ti pé tó bá fẹ́ràn èèyàn èèyàn máa rápẹrẹ lórí gbogbo aburú téèyàn bá ṣe tí Allah bá fẹ́ràn èèyàn. tó bá ti sa ìdá ó ṣe ṣe kọ́kọ́ ó ṣe ṣe kí nǹkan tí wò tó kíyèsí kó gún ọ lórí kó gún ọ lọ́rùn kó gún ọ ó ṣe ṣe ó ṣe ṣe gbogbo eléyìí fẹ́ràn rẹ ni àwọn àìdá àtàbúrú tó ṣe ń gbanú kó lára rẹ lọ́nà tó fi jẹ́ pé tó bá dé lọ́jọ́ pé ndàlùkìyàmá kò ní ti torí rẹ jìyà nínú ná torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ti rí pé nǹkan kan ṣe ọba máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ torí pò ń gan alára kàfàrà ni olùwà fi ń pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ fún ọ ni tún wàá máa tọrọ àforíjìn. olùwà ni wa huwa alladhi ahyaakum thumma yumeetukum thumma yuhyikum innal insana lakafur. dájúdájú Allah ńlọba tó sọ tó mú wa máa tẹ̀mí lẹ́yìn táwọn ò ti jẹ́ abẹ̀mí àjábẹ̀mí tẹ́lẹ̀. hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura. àsìkò kan ti wá bá ó ti wá dé bá wa rí láyé tí wọn àrántí rẹ̀ tó fi jẹ́ nǹkan kan. ní ìsìn kápẹ́yàjọ́ ọmọ ogójì ọdún ogójì ọdún ó lé kan sẹ́yìn níbo lọ wà. sálọ́dọ̀ ọmọ bàbá rẹ tó bí ọ ṣé ọjọ́ pera rẹ ní bàbá ẹnìkan gbà ó sì dé kọ̀sẹ́ńtọ́mọ̀ ọmọ ogún ọdún ọdún méjìlélógún sẹ́yìn ń bọ́ lọ́wọ́ o síbi kankan dèkòdèkò kó wọ́n sọ̀rọ̀ rẹ̀ dáadáa báyìí dá tómi o. òun ló ní kó o dá láàyè kó o dá bẹ̀mí látara rẹ̀ billahi wa kuntum fa ahyaakum báwo lẹ́sìn máa ṣe kèfèrí sí Allah ẹ̀yin tó yẹ pé ẹ ti jẹ́ òkú rí kí Allah tó sọ yín jí thumma yumitukum lẹ́yìn náà yóò tún pa yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá lóye ìgbà tó dá fún yín pẹ́ lò láyé yóò tún á yín lọ́jọ́ thumma ilayhi turja'un lẹ́yìn náà ọ̀dọ̀ rẹ̀ lẹ́ padà sí. torí rẹ̀ ọmọ mi èmi máa ní adákúndákẹ́ ẹnu rẹ̀ rùn àlókù ni ọ tẹ́lẹ̀ Allahu ló sọ gbogbo oògùn òfò tó ń ṣe pé kọ́ ọmọ kù múra sí kó fi dọ́ta àwọn bàbá ńlá tí kì í

àbẹ kọni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ní ọtọ kú ọ lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan ní máa bẹ láéláé màláìkà kan sì ní máa bẹ láéláé kò sì sáà nàbì tí wọn máa sẹmí gbogbo aná làákù gbogbo aláàkù. thumma yumitukum ọ̀kárí gbogbo wa wọn kì í fi kú yọ̀yàn ìgbẹ́ tí ẹ bá olórí ibú ó ti lọ káàrí mú mi ẹ lè rí o sójọ́ ni ìwọ náà ń gbogbo ẹni tó kú láyé tó fi ara rẹ ló ń fi o torí ìwọ náà ń kú láyé ẹ gbogbo ẹni tó bá ti wá dìtẹ̀ mọ́ gbogbo ẹni tí ń bọ ọjà wọ́n kàn kú tíwátíwá ẹnu eléyìí ńkọ́ wọ́n tún fọ rẹ̀ tọ́ ah èmi ní gbogbo yìí <laughs> bẹ́ẹ̀ làwọn èèyàn kan wà ó inú ọmọ dùn bàjẹ́ ni pé gbogbo ẹni tó bá ti aláyé àwa lára ẹ̀yìn bá tán ẹnìkan kò sí tàbí ṣùgbọ́n ẹ kú ẹ sáà já jásí pé ẹ lọ́wọ́ nu kú wọn kẹ́ ẹ má tún wọ gà o tẹ́ bá lọ́wọ́ nu kú wọn ẹ dáràn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé gbogbo alá gbogbo apátálá sọmọ yóò ṣe é kàn gbogbo ẹni tó wà láyé lónìí tí ò tí kù àti rí kan á sí. apadà ń bẹ àtìrí kan ẹlẹ́ẹ̀kejì la ń retí báyìí kíkẹ́ àákùnjọ kan ara ń tá a fi sọ pé múra sí islam rẹ kọjú ma má fi ṣàwàdà torí ìjọ kú kó lè bá kú mùsùlùmí lẹ́ni tí ó sori rẹ tí ó wà lùjẹ́nà ẹ èmi òkú àbíkílẹ̀ ń sọ òkú ìwọ òkú. nítorí pé ikú à àlọ́lùwà ó ti kọ́ lórí gbogbo èèyàn olùwà ti kọ́ lórí gbogbo èèyàn ẹlẹ́ẹ̀kejì là ń retí lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì àwọn tó ti wà nù sáré báyìí ẹlẹ́ẹ̀kẹta làwọn retí pé Allah di àwọn dìde ó bùkátà láti máa sọ pé jẹ́ mi gbogbo bí wọ́n ṣe ṣe tó máa yí padà máa di yán gíní kò burú ọba àdókúta. wọn ọba àjòkúta wọn jí ọ náà ní tọ́ba àtijọ́ gbẹndàlù kìyàmù zàcàmà lẹ́dínà káfọ́rù ẹlẹ́yọ̀ bàcàtù kólbàlà wọ́rọ́bì lọ́tọ̀bàcàtùn ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير àwọn kèfèrí àwọn níjànú fanu sọ wípé wọn ò ní gbé àwọn dìde torí kẹta máa gbé wọn dìde táwọn ò rí rere ni wọn ní rí rere kèfèrí ló ṣe tó fi kúrò láyé rere wo wá lọ fẹ́ rí abọ́ ńlọ jìyà torí wọn sọ pé adúniya anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni adúniya sijinul mu'min wa jannatul kafir ilé ayé ọgbà ẹ̀wọ̀n ní fáwọn olùgbàgbọ́ òdodo alìjánná kèfèrí tí wọ́n bá gbé wọn dìde lọ́jọ́ gbẹ̀ndà kìámà bó ni wọ́n lọ jahannama yaslawnaha wa bi'sal masir wọ́n lọ wọ jahannama nìyẹn torí rẹ̀ jẹun kẹ́ ẹ yó láyé ẹ gbádùn kẹ́ ẹ ṣekùn bàràkàtà ẹgbẹ́lé ńlá ẹwọ mọ́tò ńlá ẹnáwó rẹpẹtẹ láyé ẹ̀yin káfìrì kò sí ní ọ̀sẹ̀ kò fún ìjọba kú lórí kẹfẹ́rì yìí lọ́jọ́ gbẹ̀ndà kéyàmù àfìyà olùwàkọ́mọ́sọ wa ń kẹfẹ́rì àwọn kẹfẹ́rì abẹ́ Allah kó yí àwọn náà padà sí Islam káwọn náà lè láǹfààní àti rí ìgbádùn láíláí eléyìí tí ìyà ò ní gbẹ̀yìn rẹ̀ níyẹn bá gbọ́ oríire ló ṣe ẹni tó bá kọ̀ tí ó gbà wọ́n máa ń jẹ ìka àbámà kọ́lá kìí ṣe ìka àbámà wọ́n jẹ ọwọ́ àbámà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm nígbà tí àbámà ń kọ́ tí ò ní wúlò Allah ńlọ́sọ̀ọ́ àdàlàyé lẹ́yìn ìgbà tá a jókòó. yóò padà pa wá yóò tún padà gbé wá dìde insana lakafur dájúdájú Allah ni mo búra kọ́ lèèyàn náà lèèyàn bẹ́ẹ̀ ni nítorí pé ẹ wá dúró oore tó ló wá ṣe fún wa kí làwa ń ṣe èèyàn mélòó ní sẹ́ẹ̀sì nínú wa èèyàn mélòó lọ́jọ́ wọ́n kéré jọjọ. àwọn tí ń se islam gan nílò nínú wọn lọ́jọ́ islam gidi ní ṣe tí èsì tẹ̀tàn jẹ́. níṣẹ́ nìkan sọ pé òun ṣe sùyàm Ramadan àmọ́ òun èsì sọ̀rẹ́ <laughs> òun èsì sọ̀rẹ́ sọ̀tẹ́ bá ti mọ̀ pé kò ní gba tètè sọ fún kó wọn yé febi parun <laughs> Allah ẹ́. Eh? ìgbà tí èsè sọ̀lá ẹ̀ èsè mùsùlùmí kì í ṣe wọn wọn pa aláṣẹ ike kọ́ máa ṣe sùyàmù Ramadan irú àwọn tí ń pera àwọn mùsùlùmí náà nù. aláìmórí lọ́mọ èèyàn wàdúrú dẹ̀ra tí Allah ṣe fún ọ kí ló ń fi ń san wàdúrú oore tó ṣe fún ọ kí ló ń fi ń san ṣebí wọ náà ni. tolúwa bá dán wò tó mú kí arzikì ó fún mọ fẹyẹkúlù rọbì ẹhánà yọ sọ pé olúwa fábùkù kà mí débi wọn náà ni aláìmoore gbogbo adúróore tolúwa ṣe fún ọ tó bá ti róore ní lọ́dọ̀ ẹlòmíì tí wọn ò ní rú ẹ pé kí ni wọ́n ṣe fún ọ a a gbọ́dọ̀ jẹ́ aláìmoore o. gbogbo ẹni tó bá dá láì mórè ó ṣègbé nítorí pé tiẹ̀ bọ́ aburú ńlá jẹ́ tiẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmà aláìmórè lọ́mọ èèyàn sí Allah innal insana li rabbihi lakanud dájúdájú Allah ni mo búra aláìmórè lèèyàn jẹ́ sólùwà ẹlẹ́dàá rẹ̀ táì bá sa aláìmórè. àbá máa tẹ̀sìn lójú méjèèjì àbá ti fẹ́ sin wa sípò pé tí mo bá fẹ́ àti tí mo bá ráyè ni tí n bá fẹ́ tí n sì ráyè àìmúni sí i a àìmoore lọ́fà o tó fi jẹ́ pọ̀ ń sin sáwàdà o ti ṣe sọ láti káyìn láti rọmọdánà tó lọ ni o tún ti padà sórí sọláàtì ní ìṣètí rọmọdánà míì dé aláìmoore ni ọ ṣe é dúpẹ́ fún Allah lórí tó ṣe fún ọ àrélù àjálù ń ṣẹlẹ̀ sí ọ kàkà kó ronú kó dúpẹ́ kárélù àjálù kó rí ọkọ yí ọ ọkọ láti dúpẹ́. innal insana lakafur olùwà ẹlẹ́dàá wa ni wa in jadaluka faqulillahu a'lamu bima ta'malun Abdullahi bin Abbas. radiyallahu anhuma wọn láyà ìsọ̀kalẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ló wá gbé ìrìn àjò òru àti nígbà tó ló wá gbé lọ sí sámà òru jọyún sọ fanabi tanabi wọ́n sọ pé láti Mẹ́kà lọ sí Baitul Maqdis o tún tà tibẹ̀ lọ sí sánmà àkọ́kọ́ dẹ́kẹ̀jẹ́ o tún sọ̀kalẹ̀ wá kí ló tó má wọ́n máa jẹ́ ọ níyà lórí pé irọ́ ni olúwa wa ń sọ èsì tí wọ́n máa fún wa olúwa ni wa in jadaluka faqulillahu a'lamu bima ta'malun tí wọ́n bá jẹ́ ọ níyà lórí gbogbo ń tọ́ wà ńlẹ̀ yìí. wọ́n máa dá wọn lóhùn pé Allahu máa ń tẹ̀ níṣẹ́ wọ́n máa ń lọ́rọ̀ wọ́n máa ń takò mí lórí ń tọ́ pé kò Allahu Allahu wípé Allahu ṣe ìdájọ́ láàrin yín láàrin wa àtàwọn ẹni tá a rán ọ sí Olúwa ṣe ìdájọ́ láàrin bí wọ́n lọ ń sọ òdodo ni báwọn ní ń pe òdodo nírọ́ ni Olúwa ṣe ìdájọ́ láàrin yín lọ́jọ́ ọ̀gbẹ́ni al-qiyama fima kuntum fihi takhtalifun nípa ń tẹ̀sí ìyapalẹ̀ lórí Allah ṣe ìdájọ́ láàrin yín àwọn ará Mẹ́kà àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ Olúwa ti fáwọn nàbì ní ìròyìn tí tánàbì bá dé kánàbì ò tó dé kò lè bá nàbì lójijì má wọ́n pa nàbì lọ́kpọ̀rọ̀ Baitul Maqdis sí Mẹ́kà ìrìn oṣù kan là lọ oṣù kan là bọ̀ wọ́n á lọ láàrin òru kan ọlọ oṣù tó dé ọ̀ọ́ ẹ̀dín o tún lọ sọ́mà kínní kejì kẹta kẹrin keje o tún wá sọ̀kalẹ̀ wá Mẹ́kà o tún padà Mẹ́kà láàrin òru kan náà ọ̀ọ́ wọn ni rọ́lá nàbì ń pa tọ́ ta lẹni náà nínú wọn tí òpè rọ́là náà fi ń pa àfàwọn díẹ̀ nínú àwọn díẹ̀ yẹn láti rí Abubakar ní Siddiq radiyallahu anhu wọ́n pàdé rẹ̀ lọ́nà wọ́n ní sọ gbọ́n tí ọ̀rẹ́ rẹ̀ tún sọ ó ní kí ló ó ní lóru kan náà ló ń lọ láti Mẹ́kà lọ Baitul Maqdis ló ń tún lọ sọ́mà títí dórí ẹlẹ́ẹ̀keje. ló ń tún sọ̀kalẹ̀ wá sọ́màlẹ́ ayé ló tún padà láti ha ha irú ọ̀rẹ́ rẹ̀ ti wá ká màmá Abubakar ni sọ wíbẹ̀ wọ́n ló wíbẹ̀ ó ní òdodo lọ subahana ẹjọ́ lọ ló láàjọ lọ <laughs> torí ẹ̀rọ ni ni wọ́n yàtọ̀ sí wọ́n bí gbogbo èèyàn bá lọ́rọ̀ òótọ́ nípa ni ọ̀fẹ́ bàtí ẹ̀jẹ̀ láàrin gbogbo èèyàn àwọn Abubakar àwọn èyí sọ̀rí èké wọ́n èyí àǹfààní àwọn ọ̀rẹ́ òtótó ni láti ìjọ tó ti ló ń gba ànábì gbọ́ wọn ò Abubakar madi di àǹtẹ̀ mùnáfìkì àtijọ́ tó ti ló ń gba ànábì gbọ́ wọn ò Abubakar madi di kọ́ máa ṣekú sẹ́yẹ pọ́lẹ́pọ́tọ̀ ni tí ó sọ lójú ànábì ọ̀tọ̀ ni tí ó sọ lẹ́yìn ẹ̀ à irú àwọn wọ̀nyẹn sọ wọn. ọ̀rẹ́ tẹ̀jọ́ ń sọ̀rọ̀ nísìn táwọn méjì sí ni àwọn fẹ́ sáré rẹ́ nìkan lóde ẹni tí sálámà àwọn fẹ́ wò àwọn méjì bá dìde kó tó ti wọ́n wọlé padà ọ̀rọ̀ rẹ wọ́n tún sọ láì ha ha irú ọ̀rẹ́ wo Abubakar kò tí ì gbọ́ lẹ́nu ní táwọn torí rẹ̀ dábàá kó ti àwọn náà wọ́n fún lò ó sì ní sọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ sọ bẹ́ẹ̀ lọ́ba sọ bẹ́ẹ̀ ó tọ́ ní sọ lọ́ba tán kọ̀ parọ́ máyà yọ àmà parọ́ máa lọ ẹ̀yìn bíi tábùbọ́kà dóni ìwọ ńkọ́ irọ́ burúkú ọmọ yìí tó ti pa lónìí wọ́n máa ń sọ pa ànábì kẹ́ máa jọ rọ́bìnà àárẹ̀ yìí kẹ́dí bá a parọ́ máa lẹ́nu rí ìwọ ńkọ́ tá kó dodo máa lẹ́nu rí dájú gbogbo ẹ̀ science and technology rẹ irọ́ náà ni subhanallah tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé abubakar ní bẹ́ẹ̀ nù àwọn ẹ̀ta horo sọ́gbà pé báyìí nàbí ti wí náà lórí olúwa ni máa dá wọn lóhùn pé ọlọ́run máa ń tẹ̀ ń ṣe níṣẹ́ ọmọ ń tẹ̀ ń sọ lọ́rọ̀ ọmọ ń tẹ̀ ń hù níwà èsì tó máa fún wa nù má dùn ó pé kọ́ ma sọ̀rọ̀ kí wọn náà máa sọ̀rọ̀ kọ́ máa bú wọn náà bú wọn rárá ẹ̀kọ́ ńlá ń fún wa ń bí ẹni tó bá wà lórí òdodo ti torí òdodo ti ń sọ tó ń sẹnu pányápányá sí eléyìí sọsọkúsọ ń parẹ eléyìí náà wíwíkúwì ń parẹ wò sí wọn èsì wọn náà tọ́ba ló fún wa létí talẹ́ni talẹ́ni tí ń sọ̀rọ̀ náà ẹni tí wọ́n gbádùn ẹni tó yẹ pé ìlara ti jẹ́ lómi fún ìfún rẹ̀ ó ti já dànù fùkù lókù fùkù gan jẹjẹrẹ ti ń jẹ́ sókè alọ́fẹ́ máa fèsì fún máa wò wá ràn ńlá lálùkùránì kọ́ wa mi. ẹ dákun sáànà bí jókòó tó lọ pé a ah, ẹ mọ bí mọlẹka jibril ṣe wá ni ẹ wa ṣaagùn ibi tó bá ríran ma ibẹ̀ náà là á máa dé ẹ kódà gan ó yẹ mí náà láàrin ẹ lò fún wa wọn làwọn ọfẹ ọlù ọlọọdà orin tó sì ó bùkátà fún ọbọ gbé tọba dá pé ìwọ nìkan lọ ń kọ́ wọ́n lọ ń dà wọ́n náà ló ń gbè torí ẹ̀kọ́ ńlá nù má dára ẹ̀ kó o fẹ́ fèsì ẹ̀yà mélòó lọ fẹ́ fèsì gbà tó bá ti mọ kó òdodo ni wọ́n sọ orí òdodo lọ wà dákun jẹni tí wọ́n bá fẹ́ tí wọ́n jẹnu rẹ̀ ń yà ọmọ jẹnu yà ẹ̀ńtọ́ fẹ́ máa palantí ẹnu kọ́ máa palantí ẹnu ẹ̀ kò tí tẹ̀tẹ̀ kò sí tẹ̀tẹ̀ nínú òdodo ìwọ gan ló jọjà rẹ̀ ọ̀tà tó máa ń fèsì fún ẹnìkan ọmọ pé sọ̀sọ̀kùsọ̀ ọ̀rọ̀ ìsọkùsọ̀ rẹ̀ ọ̀tà gbogbo ẹjọ́ wa ti gbọ́ náà gbàrà mi ah, ìsọkùsọ̀ ní sọ ẹni tí ọkọ̀ akúpé sọ̀rọ̀ àwọn ẹjọ́ tí wọn náà bá sọ̀rọ̀ ah tí kọ́lọ̀ rẹ̀ pàtàkì báyẹn ẹni tó fèsì fún ọ̀rọ̀ rẹ̀ ọ̀pàtàkì ìsọkùsọ̀ lọ sọ múra lórí ètí wo kú lọ wa ẹ̀sìn òdodo ń bẹ ńlẹ̀ orí sàlàyé àfisọkùsọ tààní ọ̀sọ̀pọ̀ tó dilẹ̀ tí wọ́n máa fún ọ létí lórí ìsọkùsọ. wọ́n fẹ́ káwọn èèyàn ọmọ gbọ́ àlàyé ẹ̀sìn òdodo à ń bọ̀ síbọ̀ sí pé wọ́n tẹ̀lé ìwọ náà wá sófo làákàyè wọ́n wá jẹ́ pé irú rẹ̀ ni wọ́n náà tẹ́ bàtì lọ́rùn ọ̀sọ̀ bá àwọn náà wí báyìí kí ló sọ gan-an kí ló sọ kí lórí sọ gan tó pèsè ìsọkúsọ láti sọkúsọ tí ò nítumà eléyìí jábọ̀ ti ṣe jámbẹ̀ o ẹ̀kọ́ tó lọ akọ ànábì láti rí mbẹ̀ má dá wọn lò kà má sọ fún wọn pé Allahu máa ń ah gbogbo ọ̀rọ̀ tá a sọ lẹ̀ kò létí Allahu máa ń tẹ̀ ṣe omi nípa wò ní làkàì àní Allahu máa ń tẹ̀ ó ti tó Allahu akbar nítorí pé ní tó mọ̀ ohun tí fi ń sọ̀rọ̀ ó ní tó fẹ́ rí wọ́n fẹ́ kí wọn náà máa sọ̀rọ̀ aláìnílàkàì kó fi bá àjẹpọ̀rọ̀ rẹ ti ń ta nkọ̀tà má torí àwọn yẹn lọ́wọ́ bá àti wọn náà nílàkàì bá àti bàbá ta ni wọ́n. torí ẹ ìran àwò lójú la máa wọ̀ràn. Allah tún á dojú ọ̀rọ̀ pa Nabi sallallahu alaihi wasallam ẹ má dààmú o. Allahu yahkumu bainakum yawmal qiyamah. Allah ni ó ṣe dájọ́ láàrin wa ànábì àtàwọn lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù bẹ́ẹ̀ náà ni gbogbo wa kí lọ fẹ́ máa kí jẹ ẹnu rẹ̀ ń yàtì Allah ó dájọ́ láàrin wa ń gbẹ̀ndé a ṣe bá wàá gbà péjọ gbẹ̀ndàlù kìyàmù àbí abíòsì pàdé lọ àyà ìgà àyà ìgà àyà ìgà nǹkan púpọ̀ Allah ṣe dájọ́ láàrin wa lọ́jọ́ nípa ń tà ń ṣèyapa lórí ẹ̀. tá a bùkátà ká tó fẹ́ lójú nílẹ̀ ayé ń bi ẹjọ́ ọmọ lọ́nà kan ẹni tí ń sọ̀rọ̀ ẹjọ́ ọmọ lórí ẹ̀ ẹ̀yin ẹ má dáhùn ẹ má fèsì fún un òun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí kọ́ bá ń tó ń gbé lọ́wọ́ wí òkùtọ́ bá ń tó ń gbé lọ́wọ́ ẹ kó wọn sọ̀rọ̀ ẹ kó wọn ti tọ́ sókè kó wọn fojú gbà kó sì ṣe ra rẹ̀ nu kò kó dodo ọmọ ta òdodo wíwí rẹ̀ ó ti tó kò bùkátà kún tún máa wí lẹ́yìn wíwí lẹ́yìn wíwí wíwí rẹ̀ kan ti tó nítorí pé òdodo máa ń ka ìjàmbá láyà ni òdodo máa ń ka irọ́ láyà ni òdodo máa ń ka àbòsí láyà ni kó o bùkátà kó o tún ti sọ mí o tún ti sọ mí fẹ́ ọ̀kẹ́ tó gbọ́ náà lọ ń pariwo wọ́n tún ti wí tó tún ẹgbẹ̀rún tẹ̀lé ìtumọ̀ ẹni tí máa jẹ́ kó òdodo ọ̀tàn kànú kì í náà wá tẹ́ bàtí ó bú mi ogún mi èmi náà kí ni wà náà kí lọ já ma àní Allah ṣe dájọ́ láàrin wá ń jọ gbẹ̀ndà kìyàmù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ múra sí má jẹ́ oṣù ọ múra sí nínú dáadáa rẹ wọ́n ti kó fáwọn ẹni tó ń palantí ẹnu lé lórí lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù tí dáadáa rẹ bá tán àìdá tí wọ́n wá tún dìrú ọ ó kúbi tó gbégbà Allahu yahkumu bainakum. يوم القيامة فيما كنتم فيه تختلفون آية إيقاكوك والله آية مجدي قلوا في يدنك كوكا لا يواتا والوني tó o bá ti mọ kó dodo lọ ń sọ má dara rẹ láàmú pẹ̀lú pọ́ máa fèsì o Allahu ṣe dájọ́ láàrin wa tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàm ilé ìjàbí tá a fẹ́ dúró lónìí. abẹ́ Allah azza wa jalla kó fi ìmànà àti ìmàlẹ̀ alukur'an kó fi ṣe gbogbo wa lọ́ṣọ̀ọ́ kó ṣàánú wa kọjá kíkíkí alukur'an gbígbọ́ rẹ̀ kó ṣe wa láǹfààní olùẹlẹ́dàá wa kọ́mọ́ sí wa lọ́nà lẹ́yìn tó ti fọ̀nà mọ́ wa kó ṣe wa ní mùsùlùmí tòótọ́ àwọn òkú mùsùlùmí abẹ́ Allah fún wa kó foríjì wọn kó kẹ́ wọn kó gẹ̀ wọn kó síjú àánú wò wọn kódà kò kó sí wọn lọ́mọ àlùjànnà àwa náà ní gbogbo gbàtà máa ń bẹ láyé abẹ́ Allah kó jẹ́ ká máa bẹ lórí al-Islam gbogbo gbàtí Allah bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. انتظرني بيركوسو وعليكم السلام آية قوى تزكي أساسي فو إنه تفسير تاسي الله لكل أمة جعلنا منسكا hum nasiku gbogbo àlòmọ kọ̀ọ̀kan iná la ṣe òfin kan fún tẹ́ kí wọ́n máa tẹ̀lé likullin ja'alna minkum shir'atan wa minhaja gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú yín ló lófin tiẹ̀ àti ìlànà tá a ti ṣe fún un. fala yunazi'unnaka fil amr ọ gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan máa bọ́ sí fanfa o lórí òfin tá a sọ kalẹ̀ fún ọ òfin tiyín ni tiyín ẹnìkan gbọ́dọ̀ wá máa kà lọ́kàn tiyín létí wípé ẹ bá sì ṣe báyìí ẹ bá wí báyìí ètò olúwa ní káwọ ṣe làwọ tó kò sí tọkàn wá pẹ̀lú ètò ń bẹ ní òfin ẹlòmíì ìgbà tá a wí pé òfin tẹlòmíì a lè tẹ̀lé ó bùkátà májàmú méjì. à ń pòfin ẹlòmíì ẹni shar'u man qablana òfin àwọn ẹni tó síwájú wa níṣẹ́ ni ọ jẹ́ òfin fún wa pẹ̀lú májàmú méjì alákọ̀ọ́kọ́ kọjá pé náà alukur'ani làlàyé òfin wa náà ti wá àbí nínú sunna anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́kejì kọ́mọ̀sí nínú òfin wa ń tọ́ ofin òfin tiwọn àìjẹ́ bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ gbé ìwé òfin tàwọn kan wá kọ́ máa kà fún wa bí kò máa ka bíbélì kan fún wa tàwùrátà kan fún wa ẹ̀ májàmú láéláé kan fún wa kí ló ti ṣe zabura kan fún wa kí ló fẹ́ ti ṣe. òfin tiwa ni òfin tiwa wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ nígbà tí Allahu azza jal tó sọ àyà kalẹ̀ lórí pé ẹranko tá a bá jẹ báwo láti ṣe máa ṣe oníkádùnbù rẹ̀ ká sì dárúkọ Allahu sí. àwọn kèfèrí Mẹ́kà àwọn wá bá àwọn mùsùlùmí pé kí ló dé sẹ́yìn fi jẹ òkú ńbẹ́tì ẹran eléyìí tó kú fúnra rẹ̀ tí èsì kí wọ́n dùnbù rẹ̀. báwo lèyí tẹ̀ ń fọwọ́ yín dú ló ti ṣe jẹ́tọ̀

ìfẹ́ ẹnu lòun fi máa bọ́ ṣe fanfa tí ọba ti tú lórí kìtàbù ọ̀sánà ó sì lè mú nǹkan wá nínú ìfẹ́ ẹnu èyí tí ọpọlọ tiẹ̀ tó lè má tètè ronú nípa èsì tó yẹ ká fún tí ọ̀pá lẹ́nu má fẹ́ ẹran tó lù wá pa ọlọ́ọ̀jẹ ètí wọ́n pa lọ́ọ̀jẹ tí wọ́n lọ́ọ́ gání torí ẹ̀ ìgbà tí Allah náà lóní ká má jẹ òkú ń bẹ́tẹ́ o èyí tó kú fúnra rẹ̀ ká má jẹ́ o so àwọn kèfèrí wa sọ wípé èyí tó lù wá pa ẹ̀ jẹ́ èyí tẹ́yìn palẹ̀ ń jẹ́ torí ẹni Allah sọ pé wọn ò gbọ́dọ̀ wá máa bọ́ sí fanfa lórí níta ṣe lófin fún ọ kọ́ tẹ́tí gbọ́ wọn o torí ẹ̀ tábà ti máa kófin Allah kò sáyé sẹ́ni bọ́dì láti máa jà wá yàn lórí ẹ̀ ókè tó bá jà míyàn lórí ẹ̀ kí ló ń fẹ́ kí n ṣe ganan rí ṣé n tó ṣe lófin kí n pátì ni kí ló ń ro lè bá a dùn kémi ọwọ́ ga o àbí tí mo bá tí mo bá bọ́ ṣe fanfa lórí ẹ̀ kí n lè bá di òfin mú tó nídìí kí n bọ́ ṣe fanfa kí n tó dì í mú ni ìnídìí ẹ̀. wad'u ila rabbik tonti kó àwọn ọlọ́dẹ orí ọmọ sọdẹ orí àwọn tí wọ́n fẹ́ gbé yín kúrò nídìí òfin Allah wọ́n fẹ́ gbé yín kúrò nídìí òfin rẹ̀ ẹ gbọ́dọ̀ tí ó di yín lọ́nà láti máa pèpè lọ sídìí ẹ̀sìn Allah. wad'u ila rabbik máa pèpè lọ́sọ́dọ̀ Allah Allah ò ní ká pèpè lọ́sọ́dọ̀ anybody o ẹ máa pèpè lọ́sọ́dọ̀ Allah. torí ẹ gbogbo wa bá fẹ́ pèpè ọ̀dọ̀ ta la máa Allah. a ò gbọ́dọ̀ pèpè lọ́sọ́dọ̀ a gbọ́dọ̀ pèpè lọ́sọ́dọ̀ kan a gbọ́dọ̀ pèpè lọ́sọ́dọ̀ ara pé kí wọ́n lè máa pè wá ní kíni àbí kí wọ́n lè máa dá àwùjọ fún wa pé kíni àbí ká máa pèpè lọ sọ́dọ̀ ṣéwù àkànṣe wù abá tó ń lọ ní oore tí gbogbo wa ń fẹ́ ni tó ń lọ lè gbà wàhálà nínú aburú tá à ń sọ́ra ni. wàdùrù ila rabbik àwọn tí a máa tẹ́tí gbọ́rọ̀ wọn ẹni tí ń pèpè lọ sọ́dọ̀ Allah ni o kìí ṣe ẹni tí ń pèpè lọ nǹkan mi o torí pé ọ̀dọ̀ Allah ni ó pè ọ lọ tó fi ṣoríire. So wad'u ila rabbik máa pèpè lọ́sọ́dọ̀ olúwa rẹ̀ innaka la'ala hudan mustaqim olúwa ni mo búra ike wọ̀ lọ́n bẹ lórí ojú ọ̀nà mà eléyìí tó làgàrà anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn á sọ pé lè tẹ̀lé tá anabi àkọ́kọ́ gbọ́dọ̀ ṣéwù kan tani ṣéwù náà bọ́ọ̀lù ṣéwù náà jẹ náírà òun lọ sọ̀kalẹ̀ nípa ṣéwù tiẹ̀ ìwọ ńkọ́ títí náírà sọ̀kalẹ̀ nípa ṣéwù tiẹ̀ náà abẹ́rẹ́ nǹkan mẹ́ kó ló wá kọ́mọ́sí wa lọ́nà ọ̀rọ̀ ànábì lẹ́ ọ̀tẹ́lẹ́ ọ̀dà sípẹ́ ni tí ò tó kún ẹsẹ̀ bàtà ànábì ńlọ́ọ̀mọ̀ kú bẹ́rẹ́ fún wọ́n ń pè ọ́ ìkíkọ́ jẹ́ mùsùlùmí lódodo àyìnbàkàndọ̀ ọ̀làmù wọ́n á kàn wọn wọn ò fẹ́ ká tẹ̀lé ṣé èwo lolúwa ní kò tẹ̀lé ṣé èwo èwo yàtọ̀ sí èwo tó fi jẹ́ pọ̀kan ni wọ́n náà mú mi wọ́n náà sáláì máa pé fẹ́ẹ́ nù ni ẹlẹ́yin ìjábọ̀ ti ṣe jẹ́ náà ṣẹ́ńtọ́ bá níbi èrè Thank you. tọba ti daniel pé tarawih na lọ ń bá lọ kò sí wa lọ. bá sọ láti rẹ lọ. Thank you àtọ́wá ah, jẹ́ mẹ́sàlásì wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àyè tajà ní mẹ́sàlásì ó sì ṣe déédéé tajà ìpolówó ọjà náà wọ́n lè polówó lóde mẹ́sàlásì náà náà. آه، يقول أنية تراويح لدى في قيام رمضان بنافلة لسا هذا أنية صلاة التراويح نيوات سيك بي صلاة العشاء لأن سي تواسي دانية قيام رمضان والناس دي دي نعم أما ندانية قيام الليل وسندانية تهجد نعم تهجد قيام الليل ó bùkátà pé kó tó kọ́kọ́ sùn náà. نعم صلاة تاني أقوى تقول مفعول به نويت صلاة نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astaghfiruka wa atubu ilayk